إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغ وما دعاء adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe ẹ̀sìn islam ní ẹ̀sìn kan ṣoṣo eléyìí tí òun yọ́nú sí lórí ilẹ̀ ayé fún gbogbo ìran àwa ẹ̀dá ènìyàn àti àwọn àlùjọ̀nú ó dẹ̀ ṣe láàdéhùn fún wa ipò gbogbo ẹni tó bá jẹ́ pé ẹ̀sìn náà ló ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ òun fi irú èèyàn bẹ́ẹ̀ sínú kẹ́ sínú gbàndẹ́ra ilé tí ń ṣe àlìjẹ́nà níjàgbé àlìkíyàmà tí gbogbo orú àwọn ẹni bẹ́ẹ̀ a máa bẹ́ẹ̀ gbére tí wọ́n tún ní fíìlì nǹkan kan tá à ń pè ní ìnira àbíbànújẹ́ láéláé má eléyìí jẹ́ àdéhùn látọ̀dọ̀ ọlọ́run èyí tó ṣe kalẹ̀ fún gbogbo wa sẹ́dẹ̀ sí àdéhùn ọlọ́run ọba kì í ṣe àdé nǹkan tí yàn máa ń bẹ̀rù wípé tọ̀ ó dẹ̀ tún lè yí padà o kò sí yí padà nínú àdéhùn tọ́lọ́run bá ṣe ìyẹn náà ló fa tó fi jẹ́ kémi àti káwa wà nínú ẹni tí ń forí wá kanlẹ̀ fọ́lọ́run tá a fi wà nínú ẹni tó gbà pé kan ṣoṣo ni tá a fi pé kò bímọ ẹnìkan ò bí tá pé ẹni tó bá pè lọ́nà lọ́nà ibi tó bá ti sọ fún wa pé igbó ni à ní bàǹkankan bẹ̀ náà dínú igbó lọ kódà kó dán gbinigidi lójú aláàkán tí a bá mú ẹsẹ̀ lébẹ̀ tó ń tọ̀lọ̀ inú gbó ló máa yọrí sí adúpẹ́ fọ́láwọn ọba kan ṣoṣo yìí eléyìí tó fi islam yìí tó fi ṣe àwa lọ́ṣọ̀ọ́ tó dẹ̀ fi mùsùlùmí ṣe adùn sínú ayé ǹbí ọlọ́run ọba kó bá ṣàlékún ìkẹ́ rẹ̀ fún anábà muhammadu sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run ọba rán tiwa láyé tí a póríṣiríṣi àwọn temptation ló dé bá ní kánà bí compromise ikú kọ̀ sí ẹ̀jú àwọn kankan lẹ̀ nínú tó gbé dání kó darapọ̀ mọ́ mi nínú tó wà lọ́wọ́ àwọn kèfèrí àbí kó kàn sí ẹ̀má rágbọ́n ṣe nǹkan kan tó máa máa jọ tiwọn kínú kèfèrí lè máa dùn pé yẹ́ ṣẹ̀rípa ń ṣe ni pẹ̀lú gbogbo oríṣiríṣi àwọn ìpèníjà tó dé ànábì dúó tán ni sallallahu alaihi wasallam kò fi dáwà rẹ̀ tó ń ṣe wá gbajúmọ̀ kò fi wó kìkì kò fi wá ojú rí àwọn ènìyàn bí kì í ṣe kí ni ọlọ́run ọba fẹ́ kí lè òjíṣẹ́ rẹ̀ kí ni tó ní kẹ́mi òjíṣẹ́ rẹ̀ wá ṣe láyé ń tànà bí mójútó nìyẹn sallallahu alaihi wasallam ó wá tí àwọn èèyàn lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn òjíṣẹ́ ọlọ́run bá ń bá dáwà yìí lọ tó fi kúrò láyé àwọn tó ṣoríire ń gbà náà ṣoríire láwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà tí wọ́n tẹ̀lé ń tọ́lọ̀ wọn bá fi ràn ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn kan tún wá wà mí léyìí gbọ́ wọn tún rí òun fúnra ara rẹ̀ báyìí pẹ̀lú ẹ̀ náà wọn ọ̀gbà náà ni wọ́n tún ṣorí ibú arí nínú mọ̀lẹ́bí àtúnṣorí ibú tí ò padà rí ìsìláàmù ṣe tó fi kúrò láyé adẹ̀rẹ́ ni tí wọ́n ti ẹ̀tàn pàápàá tó fi kan rí èmi àtẹ̀yìn náà táwa ò ti ẹ̀rí sójú rí táàkàn ń gbúrò rẹ̀ tó ti lé ẹgbẹ̀rún ọdún ní ọgọ́rùn-ún ọdún kan tó ti lọ ó ti ẹ̀tún mọ́ tó ń pè láyé pẹ̀lú ẹ̀ náà ọlọ́run dẹ̀ wá ṣe kóńgé oríire àwa dẹ̀ gbà fún adé ń tẹ̀lé àmì ọlọ́run bá kó bá aṣàlékún yọnu rẹ̀ fáwọn ẹni rẹ̀ àkọ́kọ́ àwọn aṣíwájú wa àwọn edas àwọn sahaba àbí ọlọ́run kó má ṣe bá ṣàlékún yọnu rẹ̀ fún wa ikhwatal iman lọ́sẹ̀ tó kọjá àwọn ara wa lè ti àyà kan nínú alukoran ní ìta fi ń pera wa padà torípa súnmọ́ òpin ayé lójoojúmọ́ bá a ṣe wá ń súnmọ́ òpin ayé yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ń dàrú máa èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ń dàrú máa èèyàn lójú bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ kàn tiẹ̀ fẹ́ máa ń pokúlùmúṣu kódà kàìmọ̀ iye àwòrán appearance súnà lónìí àti ahọ́n súnà tó jáde síta sita so pé ń tí ó wà lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí yẹ̀bùyẹ̀bù lásán ni oníkálukú ń pèpè sọ́dọ̀ ara tiẹ̀ àbí síbi àwọn oríṣiríṣi àwọn èròǹgbà míì tí yàtọ̀ sí tí ọlọ́run bá ní kànáà bí pè wá sí sallallahu alaihi la gbọ́dọ̀ fura ká máa rán wa létí ká máa jìn sọ́fìn ká máa jìn sọ́fìn mùsùlùmí gbọ́dọ̀ fura lásìkò tá a wà yìí púpọ̀ pàápàá jùlọ mùsùlùmí tọ́lọ́wọ́n bá ti kẹ́ pẹ̀lú àgbọ́yé súnà àfi káwo ń tà ń ṣe dáadáa láti rán ara létí pé ìlàhùkùn ìlàhùn wáhid ọba yín ọba wa ọba tó dá ayé àtọ̀run àti ní àtẹ̀yẹ àti gbogbo tí ń bẹ nínú ayé àtẹni tó ń sin àtẹni tí ò sin ọlọ́run tó ń sin tọ́lọ́wọ́n bá dá ọ̀lẹ́ ẹ̀jẹ̀ àwọn yẹn àtàwọn àti tí wọ́n ń sin tọ́lọ́run dá ni wọ́n ọba tó wájọ dá wa lápapọ̀ yẹn ó ní kan ṣoṣo lòun o ó dẹ̀ fi rinlẹ̀ fún wa pé wọ́n lọ́ba àjọ kí ayé ọba ọ̀run ó wá ní ọlọ́run òun náà ní ká máa sin o tí òun ní ká máa ṣe ká padà sínú àyà míì náà lónìí nínú one sixty five ọlọ́run bá tún bá sọ̀rọ̀ míì ń bẹ̀ ní ìta fi rán ara wa létí táwọn àgbàlagbà kò gbọ́dọ̀ gbajú káwa wá kọjú síbí nǹkan ṣe làákàyè èèyàn nìyẹn gbogbo ẹ ti rí bó ṣe ń rí lónìí ẹ̀rù tó ń bà wá ni pé ìgbé àwọn èèyàn kan àwọn ẹlòmíì gbéṣẹ́ ní ń táwọn ènìyàn bá ti ṣe wọ́n ti sọ́dẹ̀sìn ó ti wọlé nìyẹn àfi ká fura o wa minan nas man mi min duni Allahi andada ọlọ́run bá ní àwọn èèyàn kan bẹ nínú yín àwọn ti mú àwọn ẹlòmíì ní àwọn ẹgbẹ́ra wọ́n ti mú ọ yàtọ̀ sọ́lọ́run wọ́n ti mú àwọn ẹlòmíì wọ́n ti mú wọn níbi iye kan wọ́n ti mú ọ bí alágbọ̀rọ̀ dún wọ́n ti rí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tó tí bá ti ṣe ibi tí bá ti gbà làwọn náà ń gbà lọ. tó burú nínú tí wọ́n ṣe yìí òun náà ni pé tún nífẹ̀ẹ́ àwọn ènìyàn wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan bí irú ìfẹ́ jẹ́mà ẹja gbọ́ra wáyé ká gbẹ́sìn wáyé ká dáńtà ń ṣe nínú ìsìláàmù mọ̀ gbogbogbò aláàrí ṣàlàyé fún wáyé pé ajíṣe bí mùsùlùmí náà rí mùsùlùmí ò tún gbọ́dọ̀ máa ṣe bí bàbá ẹnikẹ́ni mùsùlùmí kì ń wà wòkọ́ ṣe àdẹ́ ṣe competition nínú sáà pẹ̀lẹ́sìn míì àwọn máa ń dúó tán ni àdẹ̀ kí máa ń torí pé kọ́ máa kó wa lọ́mọ lọ káwá bẹ̀rẹ̀ sí ṣe tí ò tọ́ nínú ẹ̀sìn títí èèwọ̀ ni. ẹ̀rù gbọ́dọ̀ bà wá a gbọ́dọ̀ dúró tán olórí irá aṣoríire ahọ́n yóò nǹkan fi gbé wá sí kalẹ̀ olórí ibú aṣorí ibú irú ahọ́n yóò nǹkan fi gbé wá sí kalẹ̀ torí ẹja gba bí bóyá bóyá bóyá ọ̀nà tí ànábì ọba ti tàtàn sàhábà kò lè jọ́nà sallallahu wa nífẹ̀ẹ́ àní tí àwọn tá a bá ń rí gẹ́gẹ́ bí olùpèpè sẹ́sìn lónìí tí òfin jẹ́ ká lè dánú rò àwọn kan rèé lánàá ẹ̀wùbọ́lọ́ ṣe ń bẹnu àtẹ́lù ṣe sí wọn wọ́n ní yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan wọ̀nyẹn tí irú ìfẹ́ tó lùgbàgbọ́ òdodo ní sọ́lọ́hùn ìfẹ́ tó yẹ kíyàn ní sọ́lọ́hùn ni wọ́n darí sọ́dọ̀ àwọn nǹkan náà ẹ̀rí àdáàtú tẹ̀síbí ka hubbillah ọlọ́run wa mú ayà wa mọ́rọ̀ mi tẹ̀lé òní walladhina amanu ashaddu hubban lillah ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo ń ti wọn kọ́lọ̀ ń ṣe mi àti nínú wọn ọlọ́ni ashaddu hubban lillah ìfẹ́ tí wọ́n sọ́lọ̀hun ìfẹ́ tó le koko ni ìfẹ́ tó nípọn tó lágbára ni tó yá sí pé gbogbo nǹkan yóò kó lè máa ṣẹlẹ̀ ń táwọn máa dúró sí ni pé sọ́lọ̀hun fẹ́ bẹ́ẹ̀ ṣó iṣẹ́ rẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dẹ̀ mi àtẹ̀yìn àbí ṣẹ́kù kìíní kan náà ṣe àwọn náà ló dà ustaz kìíní kan náà sọ pé wà ókè ọlọ́wọlé òdodo tá à ni kẹ́ nífẹ̀ẹ́ sí ọlọ́run nsọ pé òjíṣẹ́ rẹ̀ sọ pé táwa bá ṣe nǹkan kan ẹlẹ́ tó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ èèyàn ẹ má jẹ́ kífẹ́ gbojú yín débi tẹ́ náà fi máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ fìfẹ́ pé gbogbo olùmẹ̀sìn àwọn èèyàn lónìí ṣe ni wọ́n dẹ̀ ń rọ́tẹ̀ láwọn àfáà súnà irú àwọn ní àti ríru rẹ̀ nínú ojú ọ̀nà súnà náà lónìí gbogbo ń súnà bá ti ṣe ó tọ́ o kò tọ́ o gbogbo àwọn oríṣiríṣi àdádálẹ̀ táwọn afá náà ti ń dálẹ̀ tí wọ́n wá ń lẹ orúkọ rẹ̀ má bẹ súnà oríṣiríṣi àwọn òṣùbù yìí tí ò sí nínú ìlànà àwọn ẹni rẹ̀ tàná ó wá ti di pé gbogbo àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí rọ́tẹ̀lé oríṣiríṣi ìlànà ti ń rọ́tẹ̀lé wọn kìíní ni wọ́n ṣe kìíní ni wọ́n ṣe ẹ má wò wa kékeré ni ẹ má wò gbajúmọ̀ ẹ má wò wa kò tó tàwọn ẹni tàná ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n wà pẹ̀lú wọn gbà náà wọn ò sán kékeré ẹjá kéèsì ara wa o nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa nínú Islam kódà ó ti dé di pé kálò mí báyìí ká ẹ fi ayé alukùránì hàn pé kíní yóò tọ́ kíní yóò wọlé kórì kan nínú àwọn àfẹ́sìn tó ń pèpè tó ń ṣe wá sí ustaz kan ṣéèkù kan tó wá sọ pé kíní yẹn tọ́ ṣùgbọ́n kùránì ń bẹ́ẹ̀ ni garagbara ni pé kò tọ́ ń ni hadith ni pé kò tọ́ lódìmọ̀ ọgbẹ́ nìyẹn ti ṣe o ti tọ́ lọ́dọ̀ tiẹ̀ náà nìyẹn ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ lákàwé tí ẹ pẹ́ta bá tẹnu bọ̀ ẹnu àyà yìí pé àṣé ti ṣe ògínní kan tiẹ̀ ṣe àṣé kò tiẹ̀ wọlé tàbá gbé sódò òṣùwọ̀n ni kò wọlé àṣé ti tí náà tiẹ̀ ń sọ tàbá gbé sórí òṣùwọ̀n tẹ̀sìn bó ṣe yẹ kó rí àti bó ṣe rí látànà tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ lónìí tó fi yẹ kó rí bẹ́ẹ̀ náà lọ́la. ẹ̀rí pé wọ́n ti ń fi ọgbọ́n ọgbọ́n kò rí bẹ́ẹ̀ bí ọdún mélòó sẹ́yìn rẹpẹtẹ o àwa kọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ṣe ẹlẹ́sàn nàìjíríà rí àkọ́kọ́ kọ́ ẹ wá báyìí ẹ̀rí pé wọ́n ti ń fi ọgbọ́n gbogbo ẹni tó náà ń gbọ́ wá sí lọ́dọ̀ wọn nígbà tí èrò ti bẹ̀rẹ̀ sí gbọ́ wá sí kàkàkiri lọ́dọ̀ àwọn èèyàn ti fẹ́ darí ẹ̀mí àwọn èèyàn síbi pé ẹ ọrọ ká jọ lọ bí òṣèlú ọkàn àwọn ọmọ ìyá tán wà ń bẹ̀ tó yẹ sí páyà lórí ọ̀rọ̀ wọn ká dẹ̀ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé torí pé gbogbo ohun tí wọ́n jókòó lé tí wọ́n ń ṣe ń bẹ̀ láti bẹ̀rẹ̀ dópin kò sí kankan ní ẹ̀sùn ní ṣe pẹ̀lú pọ́lọ́ ń sọ pé òjíṣẹ́ rẹ̀ sọ pé ìdàkejì tó wà àti ni ó dẹ̀ hàn gàdàgbà wọn kì í ṣe fún wọn sọ fún ọ̀yàn gbogbo yẹn náà káwárí oko ìparun lẹ̀ káma ní káwa mùsùlùmí kájọ mórí lọ́bẹ̀ bóyá a bá kí ló kan mùsùlùmí láti bẹ̀rẹ̀ sí gbé december period lárugẹ ó ti wá di tó ti wá ń pọ̀ káàkiri nísìnyí tí a pe if care is not taken àwọn èèyàn value kìíní ìju ju bí value tí wọ́n value oṣù ramadan lọ tànà tí wọ́n jẹ́ àwọn nàṣọ́rọ́ àbí ká sọ pé àwọn alátẹ̀wọ̀ àwọn oníjó ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣọdún wọn ní december period yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kódà tó fi kàn án kan lára àwọn ya ikhtalafu fima bainahum àwọn náà tún pínyà láàrin ara wọn wọ́n pa ọjọ́ yẹn tí wọ́n ní kí n ṣọjọ́ ọdún fáwọn famabalul mùsùlùmí kí ló tẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọmọ yára mùsùlùmí táwọn wá bẹ̀rẹ̀ sí mú àwọn ọjọ́ yẹn tán wá fún ní special treatment tán wá dín tán wá ń kó èròjọ rẹpẹtẹ káàkiri ó ti wá gbilẹ̀ ń bí ó ti gbilẹ̀ lọ́rùn ó ti gbilẹ̀ lọ́rùn tó wá yá ní ìsìnkí ní ìyàwó sírẹ́ẹ̀dì káyé àwọn anífẹ́ mọ̀ yàtọ̀ láàrin àwọn ni ń ṣọdún àwọn ni tún ṣe nǹkan míì náà àwọn àwọn ń ṣe náà ní tí kèfèrí dẹ̀ ẹ̀ẹ́sẹ̀tì náà rí àní ẹṣẹ́ àjẹkájọ gbé àwọn ọjọ́ yẹn lárugẹ tó ń ẹ̀ẹ́sẹ̀tì nìyẹn lọ́dọ̀ wa táwọn òfẹ́ ọmọ kílẹ̀ yìí náà ń ṣe nínú mọ́sídìí lásìkò yẹn ṣe báwọn àsìkò ọdún tàwọn náà káwọn ọjọ́ máa gbé lárugẹ náà nìyẹn àníkàyìn ṣe ẹtẹ̀já hálà àwọn ọjọ́ yẹn jọ bí ìgbà tọ́jú yẹn ò tiẹ̀ tí ò tiẹ̀ nítumọ̀ kankan fún àkíyèsí ńlá ni o bí wọn bá sọ tabari àwọn aláìmọ̀ kan eléyìí tí wọ́n ṣe jẹ́ àhùlẹ̀ ẹ̀lìmì tí wọ́n bá ní wà sí ìlara ni kí la fẹ́ lara lọ́dọ̀ ẹlòmíì alhamdulilahi hadha la tọ́lọ̀ wọn ti ṣe fáwọn náà alhamdulilahi kí ni tí yàn fẹ́ lára lọ́dẹ̀ nìkan ṣe competition láwá ṣe láyé ni àníkásò tọ́rọ̀ fúnra wa pẹ́ka mùsùlùmí mọ́ tá ń ṣe alhamdulillah àwọn tá ń pariwo lé lórí tipẹ́tipẹ́ àwọn náà ti ń tànà zára díẹ̀díẹ̀ àwọn àǹsọ́rùdì náà nísìn táwọn tá ń pariwo lórí pé pa bídíàtì ẹ̀pa bídíàtì ìjókòó àsàlátù kankan ẹ̀dà pa ti ń gbòòrùn pa àwọn náà ti ń padà sẹ́yìn díẹ̀díẹ̀ nígbà wọn sáǹdì wọn míì àǹbẹ̀ọ́lọ̀ nǹkan olùkọ́ tí ó lè pa ti bàtà náà tì kọjá dẹ̀lẹ̀ pa àwọn jókòó sọ̀rọ̀tù náà tẹ̀ àtàwọn nasfat irú àwọn méjèèjì ti release kínní wọn síta báyìí nísìnyí on the thirty first mọ́jọ́ on the first of december mọ́jọ́ on the first of january wọ́n ní kò sí tahajúdì kankan wọ́n ti ń padà ọlọ́run má jẹ́ kó padà wá yílé wa lórí kó máa dá sí pé ẹ̀yin onísùnà tẹ̀yìn náà ń do déédéé lánàá ibi táwa ti kúrò bẹ̀lẹ̀ ń tún padà sí yìí. ustaz kan sheikh kan lẹ́yìn wá ń value torí pé ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ wọn wá ń wọ̀ yín lára èèyàn ni wá kò sáànà bí ọlọ́run nínú gbogbo àtàǹṣe wà sí fún yín kò sáànà bí ọlọ́run nínú wa o ibi tá a bá ti ń darí àwọn èèyàn gbà tó bá ti yàtọ̀ síbi táwọn ẹni tàná darí àwọn èèyàn gbà ẹ tètè máa pè wá àwọn àkì ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn stars àwọn sheikh àwọn àfa wa ẹ̀sìn wọn lẹ̀ bẹ́ẹ̀ àwọn ah, táwọn stars bá ti sọ táwọn sheikh bá ti sọ ẹ béèrè lọ́wọ́ wa hayyakumullah ahsanallahu ilaykum nínú akíyèsí pé irú ìjókòó báyìí tí kò ní máa dàbí ìgbà tá à ń gbé ọdún àwọn kìfìrí lárugẹ báyìí àtàkùkọ ọdún wọn sọ́dẹ̀ náà nábì kí n máa ń fẹ́ ṣe nǹkan kan tó bá ní ṣe pẹ̀lú àsìkò títí wọn yẹn láti ṣe pa nǹkan tí wọ́n ti láti ṣe khalafa wọn kó fi yapa wọn èyí táwọn náà ń ṣe yìí náà ṣùgbọ́n àwọn èèyàn ti sọ di pé ibi tẹ́ bá ti ń lọ ń tẹ̀lé lọ àwọn kèbèrè náà dẹ̀ ní táwọn bí wọ́n nu wá ń pa tiwọn náà nìyẹn ká máa kọ́pì wọn pé ṣé bí ni wọ́n gbẹ̀já tún gbá bí kọ́ bá máa ṣíwájú wa àlọ́bìnrin hatta law dakhalu ala juhri dabbi la dakhaltumuhu tó fi já sípé ànábì ní tọ́bá wọnú wa gílí ti báyìí sọ́lọ́sà ẹ̀ tún tẹ̀lé wọn wọ́bẹ̀ ẹjá ṣọ́rẹ̀ ẹjá fura walladhina amanu ashaddu hubban lillah ìfẹ́ tọ́lọ̀ ní ká gbé síwájú ọ̀gá òun tiẹ̀ ìfẹ́ tẹ ní tí ó ń ṣe dára sí gan kódà tú ẹ̀ lọ́lọ́n fi ra lẹ̀ kọ́lé tú ẹ̀ lọ́lọ́n fi ní kẹ́ ní gbogbo ní lónìí òun ọlọ́run lòún sábà ṣàmọ̀pẹ́ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rọ̀ ọ̀gá gan kódà ń táwọn tí wọ́n sí ní ọ̀yìn rẹpẹtẹ lẹ́nu iṣẹ́ òtí nílẹ̀ yìí ti ní ọ̀gá bẹ́ẹ̀ yọ̀ kí ṣọ̀gá tíyàn kí máa ń pọ́nlé bẹ́ẹ̀ ni ó wá ní àfi kẹjọ ṣe January yìí tẹ bá ẹ̀sìn àfi kẹjọ kó yí ọ̀gá pé <laughs> ọ̀gá ọlọ́run kó bá ṣe dáadáa fún yín sà níbi ọlọ́dún dé sà ẹ̀sìn ni <laughs> eh, mi ò lè lè ṣe sà ẹ má bínú sà ẹ rọ mi láwọn iṣẹ́ jẹ́ kí n ṣe nǹkan mi ẹ bọ̀ tó bá ti déjà alátẹ̀yìn àtọ́lọ́run àfi kí n jẹ́ kẹmọ̀ pọ́ lọ́wọ́ bá ju yìí lọ sàyẹ́ má bínú sà ẹ fi tàpọ́nlé tàpọ́nlé tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ fi dìsáàjì ọ̀gá yín ìyá àbí bàbá wọ́n ń pè yín lọ síbi nǹkan kan tẹ́ pé kò bá tọ́lọ́run bá mu bọ́lá ń ṣe ní ká pọ́n ọlé tuntun ní ká bọ̀wọ̀ fún ọ tó وإن جاهداك على أن تشرك به ما ليس علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفة واتبعوا سبيل من آناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون ọlọ́run fà lálẹ́ o tọ́ba ti ń pè é lọ síbi tí ò papọ̀ mọ́tọ́ ọlọ́run àti tòjíṣẹ́ bó ń ṣe ní kẹ pọ́n ọlé tó kẹ bọ̀wọ̀ fún ọ tó ẹ yí padà bí eléyẹn má tẹ̀lé wọn lọ. mọ́mísí sọ pé àwọn ṣáàfẹ́ kí n wálé gẹ́gẹ́ dẹ̀ máa wo mọ́mísí lẹ́ẹ̀kì mi gan àdúrà ní gbogbo ìgbà wọn náà ní àwọn ṣáàfẹ́ eré àtàwọn ọmọ mi lọ́run the first thing àwọn fẹ́ ṣàdúrà fún wa. mọ́mísí lọ́jọ́ ọdún àwọn kèfèrí tí mo sì dẹ̀ recognize ọdún yẹn àsọdún nínú ẹ̀sìn ẹ̀yìn náà wá gbà àbí bàbá yín ìmọ̀dé wàláhì báàdùn náà sí mìíràn mìíní àwọn àkúrò mìíràn mùsùlùmí yasbahuna fi dhaka al mo mọ̀ ní ààrẹ àwọn mùsùlùmí kan ní ọjọ́ yẹn on the thirty first on the on the first of January wàláhì ni wọ́n máa ń pa ẹran wàláhì làwọn tí mo ti pèrú wọn sáàkíyèsí rí ṣùgbọ́n tí a ti pé ẹmà rọ́jùnú la yẹ́dìrì wà la yẹ́dìrì annahu la yẹ́dìrì dhalika jahilun fatrukuhu kó máa kó dàmà pọ́n wọn mà aláìmọ̀ká tó fojú hàn lélẹ̀ yẹ kí n rọra pátì ni tó máa ń pa ẹran ní on the 1st of January 2023 táwọn èèyàn bá ń pè wá lọ síbi tí kì ṣẹ̀sìn wa ẹja tají ojú ti là ìsìláàmù ọlọ́run ò fàyè lẹ̀ pé ká tún fi nǹkan míì kún tó bá pé gbà láàyè irú ẹ wà ni mo lọ ra nǹkan ní fámásì kan tí mi fẹ́ dárúkọ láàárín jùmọ̀ tó kọjá sí ní òun ọjọ́ tíṣẹ̀lẹ̀ ẹ ṣẹlẹ̀ ọjọ́jọ́ kejì wídà bí ọjọ́ Monday sí àwọn ní ọdún kìíní ṣe tí wọ́n jọ Sunday ẹni nínú àwọn tí wọ́n wá bá ní fámásì àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ bẹ̀ ló bá kí mi kú ọdún wọ́n ah, bá kó sí lẹ́nu padà pẹ́ rárá eléyìí kì í ṣọ́dún títí wa ilé yà bí tunu àwẹ̀ ó tún rí àti ara àti òtún kí mi kú ọdún tí kì í ṣe ìlànà wa nínú Islam ẹni tọ́dún bá bá láyé kó ṣọpẹ́ ni mo ní ṣe tọ́dún eégún bá bá wọ̀ láyé ṣé wàá bá wọn ṣe ọ̀rọ̀ bá pèsè jẹ́ kò mọ́ torí pé náà gbé ẹ̀sìn ẹ̀yẹn lérí dẹ̀bi kó mọ̀ pé òun nípa àwọn aṣọ dún eégún àbọ́dún gúnukó wáyé tí wọ́n ṣe wá ẹ̀sẹ̀ ṣe kémi gbé tèmi rù kí má gbé sáyà dẹ̀bi kí wọ́n á rò pé lè máa kí èmi kú ọdún tiyín tí mùsùlùmí yóò dẹ̀ ní máa wá kí kírísítẹ́n kò ní máa kí kú ọdún nígbà léyà àbí nígbà túnra rẹ̀ ohun tó bá fi mú tí yàn bá fi lè kẹni tí kì í ṣe mùsùlùmí gbà náà bóyá ó yọ pẹ̀lú àbíyáná sí mùsùlùmí tí yàn wá rò pé mùsùlùmí mo rí kan wàláhì làzín àfà lẹ máa pé pẹ̀lú jàlábíà àti irùngbọ̀n ládùúgbò àwọn sọ́sà ló sí ni pẹ̀lú jàlábíà àti irùngbọ̀n ah, àfà bá sọ ní wàláhì kírísítẹ̀ni o mo ní irú eléyìí èèyàn lè pàdé ẹ̀kí àti sálámọ̀ tuntun láì èèyàn lè kírú ẹ̀kọ́ ọdún aléyà bí ṣùgbọ́n ẹni tẹ́ mọ̀ pé kì í ṣara ẹni tẹ́ wá ń kíkọ́ ọdún bí èèyàn náà máa máa ń gbé nǹkan síbi tí ò yẹ ni wàwádìí ọ̀ṣẹ́ ìfẹ́ ọ̀rẹ́ mahalihi zulmon kí wọ́n wá gbé nǹkan síbi tí òye àbòsí ńlá ni ẹ fi àwọn kírísítẹ̀nì ńlẹ̀ pẹ̀lú ọdún wọn bá a ṣe pariwo lé àwọn ọmọ ya mùsùlùmí oníbídíà lórí títí títí ìpè ẹ fi wọn lẹ̀ pẹ̀lú ọjọ́ sunday wọn àwọn ṣì mọ́ ni ànábì ní àwọn ènìyàn ṣì ọjọ́ mú àwa lọ́lọ́run mú ọjọ́ fún ló fún ọjọ́ juma ẹ̀yàn ń da sunday yẹn lẹ̀ fáwọn pẹ̀lú tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́yìn bá sunday tẹ́ fi ń ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ni kò jẹ́ kì í ṣèjókòó àkójọpọ̀ special ìjọsìn tẹ́tún lọ pẹ̀lẹ́ sọ̀látù kì í ṣe àkójọpọ̀ bíi júmà bíi ìrì tá à ń ṣe yìí. fi síjọ́ tó yá pé program kan eléyìí tí o tẹ̀ sí nípìnlẹ̀ nílẹ̀ wa bẹ́ẹ̀ náà lọ́jọ́ tẹ́bà lọ tó da nínú àwọn aṣọ níjọ sunday tó ń bọ̀ yìí èyàn ti dágbọ́ bá wọn kópa níbi tí wọ́n ń ṣe ẹlòmíín jọ yẹn á náà fẹ́ jọ yẹn tó ku ẹ̀gbẹ́ léyìn bá kun ẹ̀rọ ń jọ yẹn ẹ jẹ́ kí kèfèrí sọ fún pa ah, ọjọ́ ọdún tuntun lẹ́yìn bẹ̀rẹ̀ sí tuntun ló bẹ́ẹ̀ ẹni àbí àkàn náà wà ọlọ́run o ṣe wa náà

jákọ́ kójú ẹ gbébì kọ̀ọ̀kan kan papọ̀ sọ́nà kan ó tó kábẹ̀rẹ̀ sí sọ àwọn tí ò dẹ̀ fẹ́ fún wa lọ́rọ̀ sọ àwọn ọmọ ya mùsùlùmí eléyìí táwọn náà ń pàpè mọ́ra ìmọ̀ tí wọ́n dẹ̀ ti ní àwọn tí wọ́n ń gbọ́ lẹ́nu wọn tó wá ń dàárú mọ́ra wọn níparí má bá wọn jẹ oúnjẹ tí wọ́n bá ṣe ń jọ náà mo fọlọ́ wọn bá bẹ̀ yín ẹ má gbà lọ́wọ́ wọn àwọn àgbàlagbà lẹ́yìn bá ní pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ wọn lójú àfọ́fọ́ tán àjà ló ń dálẹ̀ ẹ má gbà lọ́wọ́ wọn gbígbà á tún kírètì tó pọ̀ láburú sáwùjọ fáwọn mùsùlùmí tẹ́yìn bá gbà tẹ́ bá gbé fádìyẹ lẹ́yìn tẹ́lẹ̀ mi bá gbà lọ́dọ̀ títí òun á jẹ́ ni o tẹ́yìn bá gbà tẹ́yìn ò bá jẹ́ tẹ́ ní àníyàn tẹ́ fi gbá ni pé kíṣọ̀ kan lè wà nínú ilé tẹ́jọ́ ń gbé pẹ̀lú ara yín á fi bú mùsùlùmí míì ládùúgbò bòmí tóun gbé tóun ò gbà lọ wá alákatakítí lòun àwọn ọmọ afẹ́ ìsáìtẹ̀ sáfù pé àfáàkọta àtìjọ ń gbé ládùúgbò táwọn nínú gbọ̀nbá ìyàwó wọn gan máa ń da dìgbà gbòrí ni wọ́n gbà lọ́wọ́ wa ọ̀dẹ̀ pé ṣíkìyàn àbí tọ́kì ilẹ̀ gbé fún ẹ má gbà á yìí tó dáa jù ní kẹ́ ẹ fi pé kò sí nínú ẹ̀sìn wa ẹ fi hàn tó bá ń ṣèyàwó tó bá pè é àbí kò mọ ẹ bá wọn ṣe dáadáa ṣe ń tẹ payé sàǹbẹ̀ ọlọ́run àkójọkójá gbọ́kágbà ká tẹ̀lé àwọn òfin àti ìlànà tọ́lọ́run ká lè ta wa ṣe láyé bí èèyàn bá lọ kópa níbi ẹbọ pẹ́rẹ́ èèyàn dáràn gbogbo ẹ̀sìn rẹ̀ tó ti ṣe sẹ́yìn bàjẹ́ àkín fojú ìsájú àkín sẹ́tímẹ́ǹtì bọ́ náà rẹ̀ sì à ń kìwá nílọ̀ ní o bọ́lọ́ ṣe kìwá nílọ̀ náà nìyẹn o ẹ má jà fojú ìsájú ẹ má jà kíbọ́ bí ọ̀rẹ́ sìn gbogbo ayé ò lè fẹ́ràn yín tán gbogbo ayé ò lè fẹ́ràn èmi náà tán kò rọrùn fún gbogbo ayé kí wọ́n kórìíra èmi àti yín tán àwọn kan fẹ́ràn wa nínú ayé àwọn kan kórìíra wa bọ́ọ̀lù ọ̀sì ṣètò ayé nìyẹn ntọ́lọ̀ ń wá fẹ́ ni káwọn máa wá àyọ̀nù tó àti fẹ́ tiẹ̀ tó bá ti fẹ́ tiwa ẹni tó bá fẹ́ bínú wa kó bínú wa Allah ò di rẹ̀ bá ṣàwọn ará lọ ni. akulu ma tasumana subhanaka allahumma hamdika shada allah ila ila anta astaghfiruka wa atubu ilayk